hello everyone welcome to Toyeen Talks truth hunts ah ó wọ́ọ̀dì gbogbo wọn ni ò kò tiẹ̀ spare anybody at all ó ní kí abọ́ òjò kí ló ń ṣe ó jáde síta màmá Esabod ńkọ́ màmá Esabod support boss lady ipò wọn kàn sórí social media bákanbákan ipe wọn kàn ń wọ́ bàbá Mohbad náà lẹ̀ anyhow pé wọ́n kàn ń ìfẹ́ sọ òyìnbó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 because you have nothing to say, no blog, no chat, nothing educative to say. I do not have issues with you protecting me. That has nothing to do with the issue. But the, for the mere fact that you could ridicule that man, the father of the child, the grieving father of that child, You all isolated him. ẹ wá lọ rí donation ìsọnù lè tẹ́fẹ́ fi kówó jẹ. The same you queen mother you are having issues with money. The same you ní ọkọ ẹ jẹ́ promoter. The same you ní Mohbad náà ó lọ sọ́dọ̀ ẹ̀ lá tọ́jọ́ The same you, you are involved in everything all around. You should become a suspect yourself. We should be going to question you yourself. Àwọn ọmọ ẹ lọ sílé àwọn Naira Marley. Wọ́n kún nǹkan sínú oúnjẹ fún wọn. The same way you took the case of that guy, DJ whatever whatever tẹnikan dá owó tẹ gbà we don't know ẹ ṣáà rehabilitate ẹ ẹni whatever you you guys did bí o tọ́ ni o àmọ́ ìwọ lọ́lọ́pàá you are everything. Hmm? tó bá bẹ́ẹ̀ sí pé kọ́ tracy your source of income. You should be paying tax, right? So how do you afford all those trips you travel abroad, all those things you buy, and you are owing 18 million? Where does those money come from? What is your source of income? Hmm? Is it blackmail? Is it um, other backdoor activities? because we don't understand you. wàá jáde síta tọ́ba báyìí You'll be very rude. Iwe toka ama. University ìwé tó kà You want to live my lead? I want fẹ́ You want to be? You want to do? You want to fẹ́ máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n rìn pé na you na you you, you know everything. Hmm? You want to be the executor, the judge, the everything. Ìwọ nìkan náà ni. It's so shameful. Please love, like, and share. Enjoy. You see? Ìyá àgbàlagbà yìí náà tó jẹ́ kó máa bá yín wí kàkà You see? There was a church he was doing. I only the Okotobe travel. I only 1.8 million. Kiriko, kiriko, kiriko, kiriko. And upon all, you're a millionaire. You had to be asking people to donate 1.8 million for your account. O de ní agbádùn, wọ́n máa ní olówó ni ẹ, wọ́n máa flash owó lórí online. You see? Living on on on, on, on, on, on a fake life. And there ẹ ṣe you are nothing but you all claim to be something. àgbàlagbà at your age. kẹ́ máa ṣọ́yàn lẹ̀ kẹ́ máa ṣóbù lẹ̀ kẹ́ máa ṣe nǹkan kan kẹ́ máa ṣe ranu kiri máa búyàn máa ṣépè fún wọn lọ́mọ òṣì tẹ́ máa ṣe nìyẹn. Call yourself a blogger, be ranting on guided statement out there. Be talking rubbish, trash. Máa porúkọ èèyàn just for blackmail purpose. The same thing goes to Queen Mother. Gbogbo ibi high society gbogbo ibi tó ti lè rékè gbogbo ibi ẹ̀ ló máa lọ. Gathering information náà ni. And at the end of the day, you're an activist. What kind of activist are you when you insert yourself in the story? You're an activist. You insert yourself in the script. You are the activist. Your hands are not clean. Yeah? You are the activist. Your hands are clean. Upon all, ẹ ṣe máa claim ni pé ẹ̀yin lẹ mọ̀ nǹkan. Ọmọ ọlọ́mọ kú tán ẹ pọ̀n sí ìyá tẹ́ pé ìyá tẹ́ pé kò sínú life ọmọ yẹn ẹbẹ̀ sí kóòtù yá yẹn ní nǹkan tó máa sọ. From even the woman statement you know she knows nothing. Me at home is coming out now Or anyone, wọ́n kìdíkan at your age kilo ló ń wá lọ́dọ̀ at your age agbalagba at forty something kilo wa ń wá pẹ̀lú ọmọ twenty kí lẹ̀ ń wá kí queen mother ibi ìranù ibi oshi. lọ́tí man ń yet you went to Canada whatever. wherever ah owó kọfí lọ send sí ẹ yẹn bíi one thousand kìíní kan ó dẹ̀ jẹ gbèsè ńlẹ̀ owó tíkẹ́ẹ̀tì tó fi lọ tó fi travel èlò nínà wàá san gbèsè ẹ díẹ̀ díẹ̀ náà àti san díẹ̀ kúrò náà náà ṣùgbọ́n olọ́kọ̀ lówó tó wọ́n máa flash mọ́tò ẹ̀ kiri so yẹ ò lè san eighty million fún ẹ. you have no man failed marriages gbogbo àwọn tó bá ta mọ́ yín nǹkan kan máa ṣẹlẹ̀ ní wọn something will happen to them ni there is a mission a, a musician that was affiliated to you with your family and your daughter ohun daleni everything that you guys touch is always problem Ika, vendetta that's all what you do ẹ̀dẹ̀ wọn máa pera ẹni role model role model fún àwọn tani. We will see the truth. We will say about it. We will talk about it. Eh? Ìwà ẹ̀ka ló ń wù tó bá rẹ ní báyìí sọ máa ń báyìí sọ. Gbogbo ìtẹ̀lẹ́ pọ̀ tẹ̀lé wọn lẹ́yìn because you like them and you cannot see their mistakes and correct them ìkàlẹ̀ Ah ah. ẹ bàjẹ́ gan Iwo yìí náà wọ́n máa ṣe bí tiktok wọ́n máa ṣe bí tout wọ́n máa ṣe bí talk content tó ń ṣe nìyẹn tiktoker. kò máa ṣú ara ẹ fake life wọ́n máa jó wọ́n máa ṣe kíní wọ́n máa ṣe wọ́ṣọ wọ́n máa ṣe bí pé olówó ó dẹ̀ jẹ́ gbèsè wọ́n máa fagídí jayé. You see, birds of the same feather will always flock together. Look at the people you flock with. wọ́n máa pariwo wọ́n máa ṣe bíi pé ìwọ ló mọ̀yán tọjọ́ sọ lọ you are not their family gbọ́dọ̀ ló ti ń ṣerú ẹ̀ somebody go come die for my own family now you go come dey come my own family come dey interfere come dey try talk say for where in fact okun there kato guys the lines are open tẹ bá fẹ́ pè ẹ pè tẹ bá fẹ́ give opinion yín lórí ọ̀rọ̀ tí mò ń sọ you guys are free to do that o you know because really I didn't want to even do any call chat I just wanted a brief chat because I wasn't feeling too well for some days now so I was seeing a lot of things many things I want to talk about bọ̀ tí ọmọ wúmà yìí queen mother yìí yá queen mother àwọn olóṣó ni o bí queen mother ìkà ni o i don't i don't get it so kò yé mi so the lines are open guys if you want to call in you can please call in. good evening ruka baderu please love like and share ẹjọ sunshine sunshine happy new month kíkẹ́ lọ́mọ welcome ah ah ọ̀gá olúwa Mo Bank, how are you ah layo harry stubborn money is asking of you monica is asking of you guys you see ìwọ ìyá àgbàlagbà yìí náà at your age ẹ̀rí is it ẹ̀pà gbómìnira is it the way the man is throwing punches at you ẹ̀ ń ṣe nǹkan bàjẹ́ àwọn èèyàn dẹ̀ calling out ẹ̀ mú ọlọ́ta if everybody does not want to agree with what you guys are doing they are your enemies you guys want to dish out but don't want to receive you guys want to be the one to talk and give advice but you yourself don't want to seek advice from people. How does it work that way? Malọ́ni ṣerú hmm? ẹ̀. Ẹ̀yin lè fẹ́ bad antecedents burúkú tó wà káàkiri bẹ́ẹ̀. Thank you Mobank. Hmm? Ẹ̀rí ẹ̀ náà tó lọ ṣe gbìgbìgbìgbì tó lọ dá sọ̀rọ̀ ẹnu ẹnu yìí náà ni wọ́n ní ká rúbọ ẹnu ẹ̀rí yẹn sì go to the crown court go to the crown ẹ̀rí ó ti lọ kóra ẹsẹ̀ wọn báyìí sìn shameless people ẹ wá ń sunkún owó káàkiri wọ́n wá dá owó wèrè kan shameless people pẹ̀lú ẹ̀ ń dá wàhálà lẹ́ ẹ̀ lówó ẹ̀ ní wọ́n máa ṣakọ̀ wèrè kiri lórí Facebook with your freaking carcasses tẹ́ wọ́n máa ṣe káàkiri ɛde ɔma throw bombs at people ɛri ɛ máa rí yanyin ɛ nífẹ̀ẹ́ gbà pé ni wọ́n máa wò ya àgbàlagbà yà at your age eh, i will deal with ladisne i will deal with di kikini kan i will deal with gbagbóyinka eh, uh, i will deal àwọn ló ń deal pẹ̀lú you think all the, you have nothing to deal with any of these guys you can do nothing your your your gimmick is up gbogbo òṣì tẹ̀ ń ṣe yẹn ibi ti ṣẹ́jú. a ah, kó gbogbo yẹn jẹ mọ́ it's not more a new thing to us again. irọ́ lẹ máa pa gbogbo rọ́ọ̀tẹ́ ti pa pa pa pa pa pa pa pa is repeated ẹ kàn ń repeat gbogbo ẹ ní recycled story lẹ́ ń sọ we are tired of it. ìyẹn queen mother náà ó bẹ̀rẹ̀ sí ń backtrack nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ ó tún kó bá ara ẹ̀ ṣé kò jẹ́ káwọn ọlọ́pàá gan máa ranjú mú ẹ gan báyìí sìn ọlọ́run bí àwọn òbò lẹ́ máa fi lẹ́ máa fún àwọn wèrè yẹn lẹ́gbẹ́ àwọn náà I don't even know. as I you were bullying your Ifa bi I will report you and my yẹ kí mayagi ṣe kíríkọ kíríkọ as if you are you are you are ìwọ gan àlè kó báwọn náà ni òfin pé àwa gan ò lè anonymous petition lórí ẹ ni to embassies ni are you are you sick or something ẹ̀yin ò kí ń rò pé ẹ̀yin kọ́kọ́ lẹ ní monopoly of madness ṣá ẹ̀yin lè fi gbẹ ẹ̀yin ní monopoly of ìkà ẹ̀yin lẹ lè ṣe ìkà ni. <laughs> màá bí tóyìn gangan ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ìyá àgbàlagbà ilé mi ẹ tó máa gbé ìyá mi o tó máa pọ́n ilé ẹ pọ́nra ilé ẹ rí wọ́n yẹ̀yẹ́ yín wọ́n gba yín two three four punches you see yóò fò máa report page olúkálukú káàkiri máa ṣe bí máa ṣe bí ìnà kíkiri yeah? your bad thing ẹ ti ṣe ojú ò tì yín tí mo dájú ta ẹ máa ẹ máa tó máa ṣe báyìí I don't get it. Yeah? Because tonight show was just to air my my my, my opinion and how I felt. ẹ lọ́kì gan pé ara mi ò tí ì balẹ̀ tán ni but tomorrow definitely I'll be coming stronger than today but I had to just air this point out this view I had to let you guys understand na pé ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ah ah it's very absurd look at the AJ team look at the Warrior team. Look at Rutondes. Look at Rufus Abbey. Look at uh, Lushola. Look at um, Olori Ebi Lati Solution. Look at Larry Stubborn. Look at um, Alabo Sinimi. Look at Fatima on Ono Kiniko. Yeah, look at all these people. I mean, other bloggers out there, all of them are just together because we are tired gbogbo akọ̀wé bó ṣì lẹ́ Then ṣe that's why we are stronger it's not more about ilé ń bá ilé ìjà àwa ṣe ń bá ilé ìjà no òṣì she ṣe kò dáa àwọn ẹ̀rọ pé kò dáa náà ni la ṣe ń bá yín jà yìí ní sọ́n pé ó bá mm, mm, mm, àwọn tó ń ṣe irú ìwà tẹ́ ẹ̀ ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí gbogbo wọn ti yí padà ń sìn They are doing the right thing. So they are all together with us. Is that not for you guys to know that what you guys are doing is wrong? Yeah? Ìwọ ìyá àgbàlagbà yìí go tẹ̀ change narrative inú life go tẹ̀ oní òwò ló fracas sílẹ̀ àgbà. Can you use your hand to end fracas? Tàbí onígbé you are happy to be the originator of fracas okay wẹ́jọ ẹ pàtẹ fúnra yín ya sixty two ṣé ẹ lè pàtẹ́wọ́ fúnra yín sí i pé ẹ lè end fracas that would have been that would have been the that would have been your your your achievement gangan if you can end fracas but no you rather that ending it you fuel it So you see, you have a problem. Sometimes you just come out deranged to the public, fooling yourself. When you see views, masosokuso, lenu. Mama mi bi, mama mi alatabi, mama mi. Mm-mm. Ìyá mi òṣòròmọ̀gà ni ó jẹ́ kó máa pẹ́ gangan. Alátàbí kọ̀ òṣòròmọ̀fìà ni. You just be doing as if you are you are you are you are you are, you are a, I don't get it. Bẹ́ẹ̀ náà mo ju ọ̀rọ̀ kan fún ẹ pé ó ní ẹyẹ ní ẹ mo ní irú ẹyẹ wo ní ẹyẹ mo sọ mo ju ọ̀rọ̀ kan fún ẹ ò lè dáhùn. Àgbàlagbà ìyá àgbàlagbà ó ní pé kọ́ lọ́ máa lọ ìgbẹ́ kọ́ máa lọ mọ́ nǹkan kọ́ máa fi fún yàn jẹ á wá stop sìgá mu á stop igbó mu ìyá àgbàlagbà ìgbẹ́ excrete ohun ẹ̀gbin tó jáde nídìí èèyàn even even even even doctors will tell you that there is bacteria inside of it how can you mix a bacteria something mọ nǹkan wàá pò sínú oúnjẹ fún yàn are you sick or something ó yẹ kí wọn mú kíní yẹn kí wọn translate yẹ in english kọ́ sẹ́dẹ̀ sí àwọn island kíní yẹn kọ́ wò kọ́ tó ń sọ tó fẹ́ tà tó ń ṣe fáwọn èèyàn. Hmm? ìgbẹ́ ẹ̀gbin ìmí à ìmí tẹ́gbẹ́ à tábàtẹ́ báyìí kò lè ni yóò ti rorin ní ẹ̀yìn ìmí ìgbẹ́ ìgbẹ́ ẹ wá gbé ìgbẹ́ yẹn ẹ wá ní pé kọ́ lọ gbé sínú microwave orí gbálẹ̀ gidi gan how do you put shit in the microwave are you are you sick or something you put shit in the microwave really my god hell no microwave yẹn gangan gangan kọ́ ṣe. <laughs> ẹwà òkè sá àwọn èèyàn kọ́ dẹ̀ máa fall victim to this thing gbogbo yẹn dẹ̀ ń wò yín wọ́n dẹ̀ ń dáwọ́ wọ́n dẹ̀ ń and they are all happy for all these things I don't get it you know ìyá àgbàlagbà bẹ́ẹ̀ ṣe wà yìí gbogbo ata dárúkọ wa yìí gbogbo àwọn tíìmù tí mo dárúkọ gbogbo ẹ̀ la máa jàkara yín tó ẹ ju gbogbo wa lọ ẹ máa kú síwájú wa ni ó dandan pé ẹ máa kú you will die before us lágbọ́rọ̀ lọ́wọ́ bá jẹ one year time Agunla àgùntẹ̀tẹ̀ Why bá jẹ fifty years time Hmm. ẹ máa we will eat your akara we will eat your bean cake Confirm. you see be bí like láìkẹ́ or not I'm a máa jàkàrà Eh? now ẹ wá máa lọ máa you think everybody is so optically blind ẹ kó gbogbo àwọn gl àtàwọn gold wèrè kékeré kọ̀ọ̀kọ̀ọ̀kan tẹ́ni ẹ kó gbẹ sọ́wọ́ you know say ẹ wo gold mo is that how gold looks like orí gbálẹ̀ gidi gan ṣé bọ́ bí gold ṣe rí nìyẹn if you are fooling everybody do you think you can fool people like us. tó bá lo ẹ̀ṣọ́ gan báyìí látọ̀ọ̀kan àwọn máa ti mọ̀ ìdí wọ̀nyí. àwọn ló ń gbé ní is coming ẹ̀ṣọ́ owó èrè wo fowó ló ń ṣe what who is looking at you kí lẹ̀ ń kó sí kí lẹ̀ ń wọ̀ ta ló rí titi ń rò you fooling yourself forcing yourself to with wealth kálẹ̀ kálẹ̀ máa wò pé ẹ lówó so you are forcing the narrative out there ẹ wo gold ẹ wo gbá ẹ wo godmo òun ṣe mercedes benz mi lè mercedes benz tó ra yẹn two years three years ago èlò ní value ẹ̀ sìn ẹ jọ ẹ bá ń bí wọn mọ́tò tẹ̀ra ninety six kíní kan yẹn èlò ní two <laughs> ní two ọdún tẹ̀tí parí àti bọ́sí two thousand twenty four èlò ní mercedes benz yẹn you see ẹ gọ̀ ẹ stupid gan you very stupid ẹ gbọ́n ìyá àgbàlagbà ẹ rí ìrún borò àwọn ọmọ ẹ queen mother àwọn ọmọ ẹ dorcas ẹ̀rí wọn ọmọ ẹ̀ àlùjọ ìyẹn náà olóògùn wọ́n ní ilé yìí gan olóògùn ẹ̀bọra olóògùn ni wọ́n ní oògùn gbogbo oògùn tó lò fún dorcas báyìí tó fi ń gba owó báyìí wọ́n ní òun ló ń ṣe ó ti lo gbogbo oògùn fún orí dorcas dẹ́ pé dorcas bá ti dé náà jẹ báyìí ó kò máa àmúdó ni tó bá ti gbá dorcas ní báyìí gbó láìdá síbẹ̀ yẹn dorcas máa ṣe wẹ́ẹ̀ yẹ́ẹ̀ gbogbo ohun tẹ́ ẹ̀ ń gbẹ̀yìn náà nìyẹn ẹ̀rí ogun wọ́n máa tó pé wọ́n máa tún fògùn sẹ́nu pé ó yá ẹ máa dáwó ẹ máa dáwó gbogbo yìí máa máa dáwó yẹn lọ ṣá ẹ̀rí pé gbogbo yìí orí wọ́n ti gbé ní sùkọ́mì gbogbo yìí pátápátá wọ́n ti gbé ní mọ́ra gan ọgbọ́dọ̀ pé tó yìí gangan can you imagine what they have turned the social media into they have turned it into a voodoo channel whereby they will be able to to voodoo you guys and manipulate you guys online via their incantations and wọ́n ti gbé yín lọ wọ́n ti gbé yín lọ nìyẹn wọ́n ti gbé yín létí lọ finally ìbílẹ̀ yẹn sọ pé ẹ gbé tí yín padà wá irọ́ ni tọ́wádé wé ti true tone ni ẹ ní ṣíà fídíò yẹn ẹ rí wọ́n yẹ pé true tone kìíní wà á ní pé kí bọ̀bọ̀ yẹn jọ kí ló ń sọjà rí ẹ fi bọ̀bọ̀ yẹn lẹ̀ kí ní kankiri kan ẹ jáwé yẹ kí n ṣe fracas ṣáá ni ká ní mo ṣe fracas ṣe ẹ yọ àṣẹ fídíò yẹn ni ààrẹ lè ṣe we won't deviate ẹ̀rí we only speak the truth ṣẹ́ni ìyá yẹn báwo lèèyàn ṣe máa mú excrete ìgbẹ́ shit yóò wá lọ gbé sínú microwave a wá lọ wọn á gbé kiri gàgìrì kan sí tẹ́ gbé sìgá rẹ̀ náà fún àwa fi de kò tí sìgá yẹn sínú kíni yẹn wọn á lọ gbé sínú òun ò ló fọmọ títí ẹ o ẹ gbà mí torí ọlọ́run ayé mi tèmi bá mi o ẹ gbà mí ìyá àgbàlagbà mo ṣẹ̀ṣẹ̀ gbà ní pé wọ́n ní pé bí o bá ní àrùn ọpọlọ ó máa ń skip there is a glitch nígbà mi tó máa ń ṣẹlẹ̀ glitch yẹn ló ṣẹlẹ̀ tó ń sọ ọ̀sọ́kùsọ tó ń sọ yẹn because báwo ni àwọn authorities island ṣe máa gbọ́rú nọ́sẹ̀sì yẹn sìn tọ́ ni wò pé ẹ̀rí ìyá yẹn ni máa fọ́ǹpù if not you lost sorry google i try to search your names and your and your blogs and everything kò jẹ Ninu, nínú gbogbo àwọn analytics gbogbo pé you are even you are not streaming anything see post ten post ẹ pé three comments and you are calling yourself international blogger with three million kìrìkọ kìrìkọ orí ti gbálẹ̀ gidi gan ẹ mọ̀kọ́ tẹ̀ ń sọ yóò lójú dúkú kókókókó yìí bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ some months ago mo ní ìjà ń bọ̀ wọ́n máa jà wọ́n máa nọra wọn parí wọ́n máa ṣe jọ káàsì máa jà àdùjọ sì máa dá wàhálà lẹ̀ ìyẹn kẹ̀dẹ̀ rí ara ti ń ta káàsì gbé kí ló ń pè lọ kí nọ́ọ̀sì ó ti gé etí jọ̀káàsì lọ <laughs> ara wa ń ta àlùjọ rárá yé ń ta ẹ lásán kò tẹ̀ wọ́n tó máa ṣe mọ́ bíbí ti ṣẹ́jú so gbogbo àwọn èèyàn nínú ẹgbẹ́ wọn ẹ̀rí yẹn àdújọ yẹn náà látúgbọ́ gbọ́ ní ó kàn kí gbogbo àwọn empowerment mọ́lẹ̀ ni ló ń rún wọn lẹ́pọ̀n ẹ̀rí ọdún ń rún gbogbo wọn lẹ́pọ̀n ni empowerment I am the speaker of Dorcas èmi ni àlùjọ LFM àlùjọ FM ni mí èmi ni mò ń take care Dorcas èmi ni mò ń tún yáyín èmi gangan mò ń èmi gangan ni toy boy yáyín so tó bá fẹ́ go through yáyín ẹ láti go through toy yáyín. Hmm, àyìn náà máa gbórí wọlé wọ́n ní bóyá ń gbá gbogbo yín nìyẹn a tún máa lọ àmúdó àwa ti gbá wọ́n báyìí pa gbọ́n dáadáa dẹ ẹ gbà mí torí ọ̀nà olóògùn ibi ara fún mi náà ara fún mi gidi gan náà ni mo ní àà ah, ah. ọmọ yìí ìgbójú tó níyì náà ni pé ògùn náà ló máa lò náà ni ògùn yẹn ló lò ẹ gbà mí torí ọlọ́run your whole nation is voodoo nation <laughs> ayé o ẹ gbà mí. Igbo nation is now a voodoo nation. They practice voodoo. Wọ́n ti di occultic organization. Ẹ rí wọn. Kí ni gbogbo ni wá ṣe? Kí ni káwọn awo tó gun wá ṣe ń náà? Nígbà tí ẹ̀yin ti dira ẹ ti sọ nǹkan yín ti di nǹkan míì. Ẹ rí. Ẹ kò máa tó tọ́ àṣẹ wa. Ẹ kọ́ la àti ra mọ́tò Fọ́lá gbogbo ayé ẹgbọ́ ẹlẹ́ni gbẹ́sẹ̀ gbà ẹ gbọ́dọ̀ má yí wa lóhùn padà pó pó pó ẹ ń ṣe nìyẹn o gbogbo wọn dẹ̀ gọ̀ àwa ò gọ̀ o láì ẹ dá padà àwa ká ogbo yìí kò lè má wa you see ó dẹ̀ ṣe nìyẹn the same thing goes to to to to to to to to to queen mother boy náà. when the going was good between you and Naira Marley àgbẹ̀ yẹn o àwọn náà mú aláfọ wọn náà gbé kọ́kọ́ máa ṣẹlẹ̀ náà tó mú tó mú ẹyẹ ìdìbò bọ́ yẹn now vendetta ni you want to take revenge on him hmm? looking for money at all cost your house is cracking tonto dike now you see abigilongbe you see the way you guys are are are. are are breaking yourselves, your walls. Hmm? Ìkà. Ìkà ni gbogbo yín. Ẹ láàánú. You have you have no dignity, no self-worth gbogbo yín. Ṣé ẹ ṣe ìbàjẹ́ yẹn? Ẹ wo àwọn tí fẹ́ bá jà, ẹ fẹ́ bá warrior team jà, ẹ fẹ́ bá ayé team jà, ẹ fẹ́ bá láti solution jà, ẹ fẹ́ bá ìpàgbóyínká jà ẹ fẹ́ bá adíkejì kíní kan jà ẹ fẹ́ bá kúnlẹ́jẹ jà ẹ fẹ́ bá alájà jà ẹ fẹ́ bá mhm jà ẹ fẹ́ bá do you know the people you who are trying to fight ẹ mọ ẹ rí gbogbo crowd yẹn ni orí gbalẹ̀ gidi you think you win this is the battle of good over evil good ati evil evil ni gbogbo ìdẹ̀dẹ̀ wà jẹ́ evil yẹn sìn tá a bá Ugu nation and the widow nation. Ẹ̀yin méjèèjì yẹn you are the two remnants of evil To wà time ta mẹ́yẹn. Ìkà ẹ̀yin go ẹ̀yin ni go ẹ̀yin gangan lẹ́wà ń ta with your remnant bloggers. Ẹ̀rí yẹn To tó wà London yẹn tó kú pa yẹn tí ẹ náà máa bẹ́ kiri mo bí wọ́n ti ṣàgbáná tán akọ̀tù yí three sixty ni yẹn gẹ̀ yẹn tó wà lọ́wọ́ yẹn náà mo gbọ́ chat kan náà tó ṣe ń gbà yẹn ó sọ kirikan kirikan kirikan kirikan ó bí kú méje mo kàn wò pé kí ló ń ṣe ọmọ yìí náà mo mọ yẹn ní problem gan she is deranged ó ní low self esteem ìlara pọ̀ gan-an wọ́n á wọ́n yọ wọ́n á wó yàn báyìí wọ́n á lọ kẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí aṣọ tó wọ̀ kíríkan kíríkan àwọn eléyìí tẹ́ bá rí wọn ẹ̀ mọ̀ pé àwọn eléyìí nǹkan tó ń pè ní enemy of progress ni wọn all the same carcass birds of the same feather just flock pọ̀ ni look at them àwọn remnants wọn pọ̀ very very very little of them lẹ́rí wọn yẹn. cream mọ́dà yìí náà ìdí ìbàjẹ́ náà ló máa tò sí. You sell narratives, you portray narratives that are, are very bad out there and, and, and, and try to cover it up with your blog post. Láwọn gang crews ní ìranu fò ló mọ́ máa ṣe queen mother queen mother of olóṣó ìwọ ni scandal pẹ̀lú ilé ìwọ ni gbogbo ilé ìwọ dẹ̀ tún ni activist ẹ̀yẹ <laughs> gbà mí wọ́n ló mọ ọlọ́pàá wọ́n ló mọ kọmíṣánná wọ́n ló mọ sínétọ̀ wọ́n ló mọ gbogbo wọn báwo ló ṣe mọ̀ wọ́n ìwé wo ló kà tó fi mọ gbogbo àwọn pípì fíìmù mélòó ló ṣe tó fi mọ gbogbo wọn iṣẹ́ wo ló ń ṣe it's so shameful. The lines are open, guys. If you want to call in, you can call in before we round up the show we'll have a rejoinder of this show tomorrow actually see you guys Bali, cool the lines are open kí máa wo gbó wọn ìyá àgbàlagbà yìí náà wà bẹ́ẹ̀ a jókòó síta a lọ wọ brab tí àwọn ọ̀fọ̀lá máa wọ̀ yẹn a kò gbọ́ ọyàn ẹ̀ síta a kò gbọ́ ẹ̀ síta a máa ṣakọ a tún máa bò a tún máa ṣe gbá a tún máa máa ògbí kí ló ń ṣe ìyá yìí at sixty word. Yeah ojú òun tì yín máa gbowó forcing yourself for us to know that you are rich that you have money owó òfò tẹ́ni ẹ̀rí gbogbo nílé olówó ẹ̀rí gbogbo kitchen Look at everywhere ẹkùn ní aró blue you see ẹkùn gbogbo kitchen ní aró blue ẹ ní microwave ẹ ní gbogbo nǹkan tó wà modern absolute ní gbogbo nǹkan tó wà nílé yín yẹn absolute things àwọn tí ayé àtijọ́ ẹ rí ilé yìí mẹ́sọ̀ ẹ rí ẹ rí ọ́fíìsì Lizzy Anjorin ẹ lọ wo ọ́fíìsì ẹ̀ lásán ẹ tó bá gbèrú Lizzy ọ́fíìsì Lizzy yẹn sìn tí sì wà mẹ́ gbogbo ẹ̀ tó bá gbé bẹ́ẹ̀dì síbẹ̀ sí kàn gbé bẹ́ẹ̀dì àti èsì sínú yàrá yín mẹ́ẹ̀ láyé over my dead body I will never enter that your room without your house láyé over my dead body I would rather sleep in the kitchen pẹ̀lú èsì mẹ́ẹ̀ orí gbálẹ̀ gidi kan ìlara ẹni bá ju ẹni lọ lè ẹni nù ẹ fẹ́ gbà pé iye mẹ́sàn ó jù yín lọ ó ti ná gbogbo yín o òun ló tú àṣírí gbogbo yín síta báyìí she has won the battle tó bá òyìn kẹjáde wá fún kẹ wá sọ̀rọ̀ pé ẹ kí ni kankan kankan àti ẹ fẹ́ mọ̀ mọ́ she she has the right not to even answer again gbogbo kọtẹ bá sọ because she has won the battle the war is over she has won ogun ti ṣẹ́ bèbí ti ṣẹ́jú gbogbo nǹkan tó sọ pátá bẹ́ẹ̀ ṣe ń blackmail bẹ́ẹ̀ ṣe ń báyọ̀ jẹ́ gbogbo tactics ten lò gbogbo ẹ̀ ṣe broke everything out single to beat you are all gone àṣírí ti tú èmi inú yín gan olè wọ́n nàjà ẹ̀rí yẹn tẹ́nu ẹ̀ ń dún ike olè olè lóun lọ sọ́dọ̀ aláàfin ọ̀fẹ́ yá and go to go to gíníkan gíníkan and go to go to ọ̀ní gíníkan lọ lọ kó lọ gba disgrace but at the end of the day ìwọ náà ló máa ìwọ ló máa tún fi ọwọ́ ara ẹ̀ báyìí ló máa tún fi tú ibẹ̀ yẹn náà ni ẹ̀yin shameless people yìí pé ìdàgbà tó ẹ̀ gbọ́n ẹ́ you all guys will be thinking that you guys are, are, are, are smarter than everybody here. Eh? àwọn ti warrior pé o àwọn warrior team o akínyìn o ẹ kálẹ́ o. ẹ kú àtàárọ̀ ẹ kú àtàárọ̀. àwa nìyẹn o. ẹ kú ètò náà. àwa nìyẹn bàbá o. ẹ ṣáà kú gbogbo ẹ bó ṣe ń lọ lórí social media lọ́sọ̀ọ́ lọ́sẹ̀. <laughs> in fact òtítọ́ ti ń fara hàn lórí social media o a ti pẹ́ lọ́wọ́ ọlọ́run in fact àwọn pípìn ti báyé jẹ́ gan-an. Hmm wọ́n ti gan o wọ́n gan gbogbo ọlọ́dẹ mọ́ra wọn àti ṣẹ̀pẹ̀tẹ́rì ni o àti ẹ́sàbọ̀dì ni o àtòkété ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni hmm. gbogbo wọn ẹ pátá wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ìjọ lè rí tí ẹ́sàbọ̀dì wá fún discovery tó ṣẹlẹ̀ rí wọ́n á dẹ̀ máa wá discovery àwọn awá fáwọn yòókù ìjọ wo ni discovery awá fún òkété rí kò jẹ́ wá fún gbogbo wọn mọra wọn bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yìí mẹ́sọ̀ tó tó àṣírí gbogbo wọn fún wa o. bẹ́ẹ̀ni. ẹ wo ẹ wo tẹpẹtẹrì ẹ wo wàtálàjà ti ń sọ pé tẹpẹtẹrì ní kí n jọ ṣiṣẹ́ báyìí ló ń ṣe àyàn ọkọ gbàgbọ́ pé bẹ́ẹ̀ ló rí ẹ wá wo àwọn àṣírí tó ń tú jáde ń gba Mohbad ẹ wo àṣírí tí ó ń tú jáde ọ̀pọ̀lọpọ̀ alájà àkọ́kọ́ sọ ọ́ ló máa ẹ̀sìn ìtayà ta ló wá ẹ̀sìn ìtayà nínú. òun àtàlájà bá ń ara àlàyé tó ṣàlàyé fún wa là ń pé ọmọ ẹ lọ síbẹ̀ lọ gbòògùn sínú oúnjẹ là ń gbọ́ pé. fídíò ti wà fídíò fídíò ti wà ń ta tẹ́yìn ò bá tó marias ni ni o marias ni àmọ́ ti rí. fídíò ti wà ń ta náà. ẹ eh, when eh, òun náà ni when going was good yẹn ni kò sọ. So. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni náà ó wá yá sí i ó wá bẹ̀rẹ̀ sí í parọ́ torí pé nǹkan tó ṣe fàlájà náà ló fẹ́ ṣe ló fẹ́ ṣe fún Naira Marley bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń báyé àwọn èèyàn jẹ nínú indọ́sítì nìyẹn òun náà ló máa lọ gbé ọ̀rọ̀ wọn fún gist lover òun gangan ló wà lábẹ́ gist lover òun gangan ló wà lábẹ́ gist lover because àwọn tí ó bá ti jẹ́ àwọn èèyàn tí wọ́n wọ̀n ní àtàkẹ́ bó bá ti jẹ́ àwọn èèyàn tó ṣe èèyàn tí wọ́n máa àtàkẹ́ lórí gist lover wọ́n máa kó fún wọn Hmm. back to back so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá wa tọ̀mọ́lẹ̀ sáwọn kankan nǹkan tálájà ti ń sọ pàtọ́lọ̀ yìí ti ṣẹlẹ̀ pé alájà ní kéèsì yìí àwọn ti ń rí pé bíjẹ́sì lọ yìí ẹbí tó bọ́ sí rọ́wé ni wípé kí ọbẹ̀ fi kaskọ́ọ̀sì ni ó wá rí àbí òrí bẹ́ẹ̀ sìn ọbẹ̀ fi kaskọ́ọ̀sì ni everybody ti rí báyìí sìn ẹ wá wu ariwo ẹ ẹ wá wo bó ṣe ń ṣẹ̀ sí hmm. ó wá ń ṣẹ̀ sí lórí social media ó lè bá sọ o lágbájá báyìí o tàn bá sọ o gbogbo ẹ̀ wá wò pé at ọmọ ẹ ti bá ṣiṣẹ́ ìwà àti ọkọ ẹ ó ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún yín ìgbésẹ̀ wo lẹ gbé mo wá ẹ wá bọ́ sí gbòòrò ẹ sí ti àwọn ọmọlọ́mọ tí nǹkan tó yẹ kó tì àwọn àwọn bá wọn kọ́ bàjẹ́ náà wọ́n gba gbogbo ẹ̀ fat kí káńdé mi gan ni máríà ó yẹ sùn ẹ̀ sí kóòtù ni o because ó ti bá ọmọ máríà sí ìbálòrúkọ jẹ́ gan-an àṣírí wa tún ṣe pé wọn jọ wà láti tẹ́lẹ̀ ló ń lọ ilé àwọn ọmọ náà lọ ilé ẹ̀ ń eh. ń ṣe rọ́ọ̀sì papọ̀ àṣírí ló tún ìkó wá lẹ́gbẹ̀ẹ́ ó pọ̀ báyẹ̀ ò sún àtẹ́lẹ́dẹ́ alájà tó ń bàjẹ́ káàkiri ó jẹ́ káyọ̀ rí káyọ̀ rí ọ̀rí kankan. aláyà ti win she won the she won the she, ah. the war of fracas she won it she ah. won it. Uh, over over destroy our fracas. She has she destroyed the war of fracas now wọ́n wá gba family alájà jẹ́ àdé ọdún wa dìkíà rẹ̀ àwọn oṣù fracas o fracas kọ́ làwọn o àwọn àjẹsẹ̀ family wa ni o. àwọn ayé tí wàá lo àwọn ayé tí wàá mú wá mà pẹ̀lú ṣù wọ́n wá fi kàn pa. Ah, bẹ́ẹ̀ ni o ah, wọ́n fi kàn wọ́n pa dúpẹ́ lọ́wọ́ ah, ayé àwọn ayé wa wọ́n mú amara yìí pẹ̀lú ṣù wọ́n wá kàn pa pé wíyìn yẹn home run the final blow. ó ṣe ẹsìn àbò ó ṣe ah báyọ̀ aristobon èèyàn. aristobon ó hàn ah ó hàn ní ìwọ̀n. whoever is under my fire good morning good night wọ̀tọ̀wọ̀tọ̀ ni good morning good afternoon wọ̀tọ̀wọ̀tọ̀ ni no no stay ah àní mo wà lórí ṣóò mo wà lórí ṣóò lórí gbọ̀ngàn lẹ́nu òun náà tún sọ àwọn àṣírí kan mo tún kó ìyé bí wọlé lè àtẹ̀jọ́ yìí ìfà ọlọ́kọ̀ rẹ̀ máa tún wọn láṣìírí ọlọ́run kò máa ṣiṣẹ́ ẹ wá wo gbogbo ẹ̀ ẹ pa gbogbo ìka tó lè kú lórí yín ẹ bẹ̀rẹ̀ sí í wo ẹ̀ ń gbéyàwó ẹ̀ àwọn tó tó tó sáà sí yá ẹ̀ ọlọ́run ti para lẹ́yìn ẹ̀. tó bá ní pé wọ́n lè bú máa yẹn wọ́n lè wá fún máa yẹn I will not believe it because of the mabu mama ń o màmá sì máa bú àwọn èèyàn kan lórí tiwọn màmá ní mabu mama ń bí. àwọn ti realize he has realized it he has realized that àwọn um, people yìí you know sometimes ẹlòmí lè máa mọ nǹkan tí ẹlòmí ń ṣe ẹlòmí lè máa understand but once you understand and you know and you withdraw yourself that is the right thing to do and my head ṣe kó tó tó the right thing my head ṣe now is on the right side So it's fighting the, the, mm-hmm. the war against good over evil, you know. Yes? ẹ ọmọ tó go staircase. ọmọ tó tún gbó ayé yẹn sábà ti bàjẹ́ ó yẹ kó wọ́n sẹ́yìn ẹ̀sìn kó wò ó yẹ kí ayé lọ kú sí ó yẹ kó lọ wá bí kan kú sí tó bá sì yáda máa bọ̀ wá Nàìjíríà pẹ̀lú lóhùn irú orí burúkú táwọn àràbù káàkiri àràbù kò ní ọ̀rọ̀ gidi lẹ́nu irọ́ ni á dẹ̀ sọ́ bá dẹ̀ sojú mẹ́rẹ́ ah, ìyá yẹn lè parọ́ fáà tó bá dé nínú ọdún náà láti ìlà yẹn sí tó gbogbo ẹgbẹ́ wọn náà ti gbéná tẹ́lẹ̀ náà <laughs> irọ́ lọ ikú sí nílọ́ ló very shameless. àyà ah, ń pa irọ́ ó tún lè pa gbóyè mi ká tún jí ọ̀tá àbọ̀ ah, ìyá. <laughs> very shameless woman. ẹ ṣe gan jàre. Adesoni Gure tó Ah, ṣe gan. All right dog. Thank you. Yeah. Bó yeah. yẹn, eyi ayẹ, ní a, Florida ò lè rìn, Florida lè ṣípá, ọmọ yẹn to to. sìn tó to to to kiri staircase táwọn máa fi ṣeré yẹn, playhouse yẹn, ẹ̀rí. Yeah. At two years old you see ẹ máa fẹnu sọsọkúsọ wọn pa irọ́ wọn tún wá fi hàn yín pé ẹ ń parọ́ ẹ tún jáde níjọ́ with shame with no shame rather then àwọn supporters yín to rí báyìí ogun lẹ́fí ń dè wọ́n lóòótọ́ ogun ni ogun yẹn ló mú wọn kò má wà go gbọdọ̀ lè má wà ní so you see you guys have really you know done a lot of evil out there. And this is just um,